عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مفهوم الحرية في الإسلام أيضا نرى بولا سبحانه هذه الأوزاع يقول الله سبحانه وتعالى أدان حرا أمرات ọlọ́run dáa ní وجدت من ó nítorí ẹ̀ òun ni ọlọ́wọ́ ọba dẹ́dà fi máa fi nírò èèyàn nípa ohun tí èèyàn bá gba yìí ṣe. tọ́bajá pípé èèyàn ní fídọ́ọ̀mù ni ajá pípé èèyàn ní tíyà tọ́ba ti àti láti. ìyẹn ni àlàyé sàkẹ́lẹ́ sọ́lọ́wọ́ àtàlà ń sàlàyé ẹ̀ nípa àwọn ìpèsè mẹ́ta tí ò ní jẹ́ kíni àní freedom tó ti pé ní àbájá ṣe máa ń tètò ní fíjì àná. Ànábi sọ́kọ́ lọ́kọ́ àrílọ́ sẹ́lẹ̀. قل إن الله تجاوز لي عن عمتي الخطأ والنسيان وما استكرهوا عليه Ọdá lábẹ́ ọlọ́wọ́ bá sùn náà, ó ti sàmójúkò fún mi nípa ìjọ mi àwọn tó bá ṣe mistake ṣe obìnrin bí àṣìṣe nìyí èèyàn ní freedom gbó nínú àṣìṣe ọlọ́run ti mójú kó òun ìjọ mi nípa àwọn tí wọ́n bá gbàgbé ṣe àti ìgbàgbé ni èyí tẹ̀lé wa ọlọ́run tó lóun mójú kó òun ìjọ mi àwọn tó bá yẹ kó wọ́n jẹ wọ́n ń pàṣẹ àti ìjẹun ní pánẹ́lì ìyá ni ìtẹ̀lé wa ìbáradàlà ẹ̀yin ẹrú tí ọlọ́run ọba tẹ́lẹ̀ tí wọ́n bá gbé yẹn lẹ́rú nínú Islam ó ti di pàtàkì nítorí pé àrùn ìjẹ́rú àtàrùn mi ní àtàrùn gbogbo orí pàtàkì ní ṣe nínú àwọn orí pa àìní gbàgbọ́ wọn ni kó fúru mọ́wó tó ṣọ́kùnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àìní gbàgbọ́ nìyí. òkú lẹni tí ò nígbàgbọ́ nínú ìdájọ́ ọ̀fẹ́ wà láyé òun ló fà ọba dẹ́gbà tó ń sọ́kùlà ní àrùn ayọ̀ ọgọ́rùn kan àti méjìlélógún ọlọ́run ní àwọn ìjà anamọ́yé ta ń àfihàn yìí náà ẹni tó jókòó tó ti bá wa sí i àti àìsí ikú ni nínú ìdájọ́ ìdí gẹ́gẹ́ ní tẹ̀mí. agbapẹ ìjẹrú ló kún fà ọmọ nínú òkùnfà rẹ náà láì ní gbàgbọ́ tá a bá ń gbọ́ ẹrú ẹrú ẹrú ẹrú nínú òfin ẹsìn àti aláìsí gbàgbọ́ ní máa ń jẹrú ìgbọ́sẹ̀ ẹni ibi yìí ọlọ kojú àwọn mùsùlùmí lójú ogun agbára mùsùlùmí wá ká wọn pa ọgá rẹ òun jọmọ àti wọn pa ọkọ rẹ òun jẹyàwó irúfẹ́ àwọn ènìyàn ní jẹun ìyá ìdádọ́là ẹ̀tọ́ bá wá tayọ àlá irú òkú bàbá yẹn rí dẹrú yìí tọ́wọ́ ajá ló fọmọ bá àbí lọ́lọ́wọ́ ta àwọn làtẹ́bí sọ́lọ́ bá sálá ìgbà irú fẹ́ ní bẹ́ẹ̀ ìnáná ya ọkùnrin fi bàbá mi ní iná ẹ̀rọ jà hànà irúfẹ́ ní bẹ́ẹ̀ bí bá jẹ owó ẹrú yẹn iná ìjà àdámọ̀ ní jẹ́ ní ìfún rẹ̀ ìyá ìdádọ́là nítorí bọ́lọ́ ń dá ìlú ní ọmọlúwàbí tàbá wá rẹ̀ tó mú ẹ̀rù tọ́lọ́ ń padà wá sọ wọ́n tọmọ bẹ́ẹ̀ bí tẹ̀sí sàkọ́lẹ̀ nípa bẹ̀rẹ̀ àwọn tí wọ́n mú àwọn ọmọ ìsirahìlì sí wọ́n mú wọn lẹ́rú ìgbà tọ́lọ́ wọn bá wá padà tún wọn lẹ̀ kó olóko ẹrú bẹ̀rẹ̀ àwọn ọlọ́run mú wa gẹ́gẹ́ bí ìdára ọlọ́run ọba sọ̀hánà tó bá yìí pé wọ́n ìdílé ìṣẹ̀yìn náà kún mi ní lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀bẹ̀ wa fìràwọ́n àti fìràwọ́n tó ilé ẹ̀sùnmù nẹ́kùnsù aláàdá tó lè fi wọ́n rọ yín ní oríṣiríṣi ìyà yóò lọ sí ìṣòro náà dènà ẹ̀sùn wọ́n pa àwọn ọmọkùnrin láàrin wọ́n yẹ kí yóò lẹ́ni sá ẹ̀sùn wọ́n ti pa àwọn ọmọbìnrin lẹ̀ wọ́n fi ìdá ẹ̀lẹ́kùn bẹ̀rẹ̀ lọ́n mi rọ́ọ̀kì pàdé látọ̀dọ̀ àtọ̀dá yín. òun ló fà nígbà tá a fẹ́ di mú ká lè kọ́ látọ̀ sẹ́dá. tọ́wọ́ lọ bá bẹ̀rẹ̀ àwọn òbí pé mo fẹ́ kó tún wọn lẹ̀ ló gbọ́ ẹrú ọwọ́ ni pé mo fún ọ sí ni. bí mo bá fún àwọn ọmọ ìsàyèsì lẹ́rú pé mo mú wọ lẹ́rú pé mo fún ọ lẹ́rú ni. nàbí ìlà ìmú ká lè kọ́ látọ̀ sẹ́dá. ìwà ń sọ fún ibi ọ̀tẹ́líkà náà ìmọ́tò tẹmọtọba àwọn olóòtú ń sèrè gbólé mi lórí ó mú àwọn ọdún tí ọmọ ìsìláìlì ogún ọ̀sìn lẹ́rú tètè sára wọn. ara àtàlẹ́ ìjọ ni wa àtìtẹ́ra ni ìtọ́lọ́ ọmọ bá dẹ́dà tó fún ẹ̀dá nìyẹn òun ni kan jọ lórí jáde tí wọ́n bá jẹ́ ńpá tó ní sí fẹ́ fún kò ní nìyẹn àjáde sẹ̀rí àkọ́ ó fúyẹ́ àlámọ̀ irúfẹ́ níbẹ̀ òun lọ́rọ́ ọlọ́run ọba sọ̀hánà sọ́lọ́ من كفر بالله من بعد إيمانه أن يوضب فإن بقى لن بقى ألتني أدانني إلا من أكرم àyàfẹ́ni tí wọ́n bá jẹ nípa ọ̀pọ̀ ìkòkò mọ̀tìmọ̀tì nùbí ìmán tọ́jà tí kí ọkọ rẹ̀ sì lélẹ̀ nípa ìgbàgbọ́ ààrẹ ilé ìṣẹ́kọ̀ fún náà ààrẹ ọgọ́rùn-ún àti mẹ́fà ìgbà àdàlà ẹ̀yẹ́ kí ọlọ́run bá ìṣẹ̀lẹ̀ ọmọnìyàn ò lè dúró déédéé àyàfi kéèyàn jẹ́rú fún kẹyọ̀ kẹtùkù ìṣẹ̀lẹ̀ èèyàn ò lè dúró déédéé àti kéèyàn jẹ́rú fún kẹtùkù káàdì yẹn lè jẹ́rú fún òun náà ni Allah ọlọ́run ọba sùhánà sọ ẹni tí yẹn lè jẹ́rú fún lórí pé yẹn kọ́kọ́ náà ọmọ náà yẹn lè jẹ́rú fún. eléyìí wà ní àdá àyà ẹlẹ́ẹ̀kọ́kàndínlẹ́ ogún nítorí ndị dẹ́nà sọ yìí pé nígbà òfin kéèyàn kẹlẹ́ ẹ̀ka jẹ́ kó ti sẹ́ alá wọ́n ní wọ́n máa kàlẹ́kùn lè jẹ́ náwà lè nípa ìlà lè mi ìdábìjọ náà ti rẹ̀ lásán àyàfi kí wọ́n lè máa sinmi lóbi yá sí àwọn kọ̀hábà rìdíwá lọ́yà láti gba ilẹ̀ fún ilẹ̀ Islam tí wọ́n bá tí wọ́n léèrè pé kí nìdí pàtàkì sẹ́lẹ̀ ń ṣe yìí wọ́n ní bẹ́ẹ̀ ni lọ́kọ̀dé tó dáhàtà ní lọ́ọ̀rù lẹ́nu orí jama ń ṣe ara ní àìdá ìlànà àìdá ọ̀nà ọba ti mú wa jáde ó ti gbé wa ti dé ká fún ẹni tó bá mú wọn lọ́hùn ká fún tọ̀hún jáde kó o níbi ìmáa ti jọ sí fún àwọn ẹ̀dá ìlà àìdá ìlànà lọ síbi ìjọsìn ọlọ́run ọba àti kú òdìbí fún kíkín ayé ìlà sàáàtì hà lọ síbi ìgbòòrò ayé àti kú òdìbí jawlil adiyan ìsàmùsíẹ́sì ìlà àdìlì islam lọ síbi ìdọ́gba àdìlì islam Umar bin Khattab radiyallahu ta'ala anhu sáàbì ilé ìjọmọlúwàbí òun lọ yẹ ọmọ nìyẹn Umar bin Khattab sàbẹ̀lì

ọlọ́run ní àmẹ́lì sọ pé yà áhùnàlì kìtà ẹ̀yin dá fún síra tààlà ò ilà kẹrin mọ́tì sàwá ìbẹ́yìnlá wọ̀ bẹ̀yìnlá ẹ máa kọ̀ wá sí ní gbólóhùn kan pépé bákan náà ló kéré láàrin wa àtẹ̀yìn nínú gbólóhùn náà allah náà àbùdá ìlàlá àkùgbọ́dọ̀ ọ̀sìn adíjẹ́ náà yàgbé allah wọ́lá ní òṣèré kábíyì ṣe ìhà àtùgbọ́dọ̀ fi kí á ní ìkejì rẹ̀ fún ọjọ́ bó ṣe rí lọ́dọ̀ yìí nìyẹn bó ṣe rí lọ́dọ̀ wa ni wọ́n là yẹ sẹ́sì ìdá bá ọ̀dúnà bá ọ̀dọ́nà àwọn bá bá mi dúró nílá pápá tẹ́sí máa ń mú apá kan ní àtẹ̀dá yàtọ̀ sí Allah eléyìí wà ní àlọ́ ìmọ̀ràn ayé àgbàdo àtìmẹ́rin ìdájọ́lá àwọn tó tóbi jù ní gbogbo ẹ̀dá tó wà láyé àwọn ànábì ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá sì yìn wọ́n pẹ̀lú pé wọ́n jẹ́ rúkú ẹ̀jẹ̀ àgbọ̀n ọlọ́wọ́n bá fọ́n padà bí ọlọ́wọ́n àwùjọ àlẹ́ ìsọ̀rọ̀ àtúnṣẹ́lẹ̀ ọlọ́run wọ́n kúrò ábídá náà dàbò ọlọ́run pàṣẹ mi dáwọ́dà lẹ́rù. èrè àtẹ́bí pẹ̀lú àwọn èèyàn létí nípa ẹrú wa ní ìṣe dàbò. ọlọ́run pẹ̀lú bí láyé àdúgbò àti sọ́lá sọ́lá ó pè é lẹ́rù. ọlọ́run ní ẹnìmọ̀ ọjà lè náà sọ mìíràn náà ìmọ̀ làárù. ìnáwó àwùwà àtàrí àtẹ́bí àyùbù lẹ́ni tó ń ṣe sùúrù. mọ́ńdà lẹ́rù ọlọ́run bá ṣe ó ti jẹ́ وقل نبينا إبراهيم لهم أنت إسحاق أنت يعقوب اللهم واذكر عبادنا إبراهيم وإسحاق أنت لا تعمل إيت إبراهيم أنت إسحاق أنت يعقوب سيد قل الأيد والأبصار اللهم لا مولى فأمجد لدور النار تذكرني وجوههم عباد الله اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم وما أنزلنا على عبدنا يوم الفرقان اللهم وما صلى لفروا ني أجو أفرق الله يجو مبادر أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسان المسلمين في مشارقها ومغاربها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم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 ọyọ̀ǹda rẹ̀ fún ẹ̀dá ní ẹ̀. Nínú ìsí Islam yọ̀ǹda rẹ̀, òun ni pé yẹn lè sẹ́ta nínú àwọn nǹkan tó fi yíkọ́ lẹ́tọ̀. Ìyẹn sẹ́ta ohun tó bá wúwo níbẹ̀. O lè jẹ gbogbo oúnjẹ tó bá lẹ́tọ̀. O lè o ní fírídọ̀mù láti jẹ. O lè wọ ọkọ tó bá wúwo ọtọ́ tẹ̀tọ̀. Nígbà o ti wọlé kí ni ohun tó kọ̀ fún ni láti bá wọlé. Bákan náà o lè tíráàtì lọ sí ààyè tó bá mú ẹ̀ tọ́ba ti já èdè yẹn máa ń tẹ̀lé àjò lọ. o lè ṣiṣẹ́ ọwọ́ tó bá mú ọ tọ́ba ti ṣiṣẹ́ orí afúnwáníkà láàyè lórí ẹ̀ o lè ṣe kátàkárà o lè máa gbé kárẹ́ǹtì. bákan náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀sẹ̀ tọkọkùnrin bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tọkọkùnrin bẹ́ẹ̀. ọkùnrin lè fẹ́yàwó tó bá wù obìnrin náà sì lè yọ láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ iná tún ṣe wà lórí ẹ̀ wípé dandan ni gómìnrin yọnu wọ́n sàlàyé sí ẹ̀ńtọ́jọ́ mọ́gé ìyọnu rẹ̀ òun náà ní kọjá kẹ́ nígbà tí ẹ bá lọ sọ rẹ̀ lọ́dún bí rẹ̀. bákan náà ìyẹn lè gun nǹkan ẹ̀gùn lọ́bá wù tọ́ba ti jẹ́ kẹ́ tọ́jẹ́ halali tọ́jẹ́ lọ ìyẹn lè sọ̀rọ̀ kọ́ wà lẹ́mí ẹ̀ kọ́ta ti jẹ́ ìtọ́sẹ̀ lọ ìyẹn ti lè mú ìròrí wá ó ti jẹ́ ìtọ́lẹ́nu ìbádọ́lá ẹ̀wà bí ọ̀nà táwọn èèyàn ń gbà bí ẹrú lásìkò yìí òun náà ni àwọn èèyàn ń sin àlù wọ́n ń fi ìfẹ́ bí wọ́n ìfẹ́kìfẹ́ bí kẹ́lò bí ìyá ẹrú kóbìnrin ìyẹn ni kóbìnrin lọ́ba wù ní ọ̀fẹ́ bí títí obìnrin bá ti lọ nílọ ọba àjọrọ àgbẹ̀ bí kẹ́lò bí ìyá ẹrú fún kẹ́lìmù bí títí kẹ́lìmù bá ti lọ ní ọ̀lọ́ ọba kò gbogbo wọn kó títí wọn ti sọlá wọn tó máa mú àwọn ọmọ ọlọyọ ló ti kálájá ẹnu lè yẹ ẹrú owó ásà àti lówó lù ọba àjọ náà àrọ àyíká dọlà ẹyẹ ló fi ọlọ́run ọba tí ìyẹn bá ń fi ọlọ́run ọba nìkan tuntun tó fi ara kalẹ̀ fọlọ́run ọba nìkan tuntun ìyẹn á ti fi dọ́gbọ̀ fún gbogbo ìjẹ́rú fún gbogbo àwọn kẹta àkàálẹ̀ yẹn ẹyẹ ló fi ọlọ́run nítorí pé lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ìhun táwọn ń pè ní freedom òun náà ní kéèyàn má ti ń sìnkẹ́ ká ó lè ti kó ti wọ̀ ọ́ tọ́ba wúyàn tọ́ka lè fún obìnrin kan lójú títì ó sì lọ ọmọdé bẹ́ẹ̀ náà ó lè fi dọ́ọ̀mù náà ni ó lè fi ń tọ́ba wù ó lè jalè bó ti wù ó lè pààyàn bó ti wù ìwọ̀n táwọn ọmọ ti ń jẹ́ fi dọ́ọ̀mù nìyẹn ṣùgbọ́n náà bọ́ba adẹ́dà sọ yìí pé ó ti ń bẹ̀ nítorí pé ọmọ ká ẹni mọ́mọ́ kò ṣeé ṣe fún ìgbàgbọ́ lódodo lọ́kùnrin àti lóbìnrin ìdá ọ̀dọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lódodo amọ̀rọ̀ tọ́ba ti kí ọlọ́run ọba àlùfíṣẹ́ rẹ̀ fún ìdájọ́ kan wá àdìyẹ̀kú lọ́wọ́ mọ́lẹ̀ ìyàrá tómi àkùnrin ìdè kí wọ́n wá sọ pé àwa lẹ́tà èmi mo fírì láti ṣe wọn gbówù mi kò ṣe fún ìgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó kọ́ fún wa sáàbìrì ọlọ́run ní ìsìlámù ọ̀gá náà kọ́ olólè mọ́kìnínì ìmú tí wọ́n máa ń jẹ́ gbọ́dọ̀ àwọn onígbà gbọ́dọ̀ ìdá tó rún ìlọ́mọ ìwọ́rọ̀ ń gbọ́wọ́lẹ̀ tí wọ́n bá pè wọn lọ síbi ìtọ́lọ́m àti tòjíṣẹ́ rẹ̀ lè yá kó máa bẹ̀yìn náà kó ṣe dájọ́ láàrin wọn ìmú táwọn onígbà gbọ́dọ̀ máa sọ náà nígbè sẹ́mi àyìnà wọn àtọ̀ àná àti gbọ́ àti tìgbà eléyìí wà ní sọ́tún náà àyà fifty one ìdá kò sí òmìnira níbi kéèyàn máa dẹ́sẹ̀ nítorí ọ̀rọ̀ sáfẹ́bí sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdáadá ìtúkú àlùfẹ́ ìdẹ́nu ọjà láti bòòrò. tí mo bá pọ̀ fún yín ní pàtẹ́ka ẹ̀sìn mẹ́ta gbàgbé rí pàtẹ́bí sallallahu alaihi wasallam ní pàtẹ́ka àbábúrú tí mo bá pọ̀ fún yín ní pàtẹ́ka ìjìnlẹ̀ sí. ìdáadá ńlá ọ̀ ní freedom láti kú ọlọ́run ọba sọ̀hánà ọ̀ ní òmìnira láti máa wú àwọn ẹ̀mẹ́rí ọlọ́run òtó nìnira fún ọ kọjá sí pé nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn ọgbà pé nù ọ̀hún ní òmìnira níbi ìdájọ́ ọba àti pínkù tọ́lọ́ sọ pé ìdákàrí kí ètò àtìlẹ̀ fún ìpayá yìí kí wàá sọ wípé a ah, bóò lọ́bọ́ tó torí sí nàìjíríà òkè ìbọn bọ̀ bàbá kan náà ni wọ́n èyí dákì wá rí ní pé bàbá kan náà ní ọba tí mo obìnrin mẹ́sàn-án tí wọ́n jágà àbíkẹ́yìn lòun wá jóbìnrin tó sì kẹwàá

wọ́n fẹ́ sọ fún wa yìí pé ká gbé àlàáta ó dàbá di àtòrí rẹ̀ kí ẹ máa sọ pé mo firi mo lè lọ taka láfẹ ẹ ìwọ ni o ti jìyà tó nípa bẹ́ẹ̀ freedom kò débi ọ̀rọ̀ sọlẹk ìdájọ́ ìsìnkú wa lórí bóòsì tọkọtaya tí máa ń kọra wọn àwọn anìkọba tó wí mo ti lè kọ ẹlòmíràn kẹ lóde pátì Ọlọ́run níjà rẹ tí ó lọ sí mọ tí ó débi ó lòun léyàwó òun dàbí ó lè lóde pátì tí tó ti lọ lẹkọọ tàdédé ló délẹ̀ sára ọba ní kò sì máa kó lọ lé yín wọ́n ní àwọn òfin àdìlànà àti ìdájọ́ ẹ̀sìn lórí ìbò làásì kọyàwó lẹ̀ èèyàn fúri ìwọ lọ fẹ́ sọ lọ ọkàn ìbílẹ̀ ẹ̀ka láì ní tẹ̀lé lánàá ọlọ́run ọba sùhánà àti ìlànà níbi sọlọ́lọ́ọ̀ àlùsọ́lá bẹ́ẹ̀ náà ti bá ti ń fẹ́yàwó èèyàn ti gbọ́dọ̀ sí àtúpalẹ̀ lórí méjì àti kẹrì àwọn àwọn obìnrin bẹ́ẹ̀ yóò ti já ẹjẹ́ akọ mẹ́mí ẹ̀tọ́ lè bá ti gbé nǹkan tó gbèdé kí wọ́n tàbí gọ́wẹ̀ kẹ́dẹ́ àdéhùn wọn di ọwọ́ rẹ̀ bí wọ́n ti ń lò fún ẹ̀sìn. kí ẹ wá ní a àlè sí wọn bá wà lọ́dọ̀ tí àwa máa pa wọ́n ní. èèyàn ní freedom débẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ìjìra ìjìyà agbére kí ẹ sọ pé kọ̀ bá ti kò yí mú èèyàn ní freedom débẹ̀ kí ẹ sọ pé ẹ̀jí kí n ti kówó jọ ní ní ìdá máa gbẹ̀rù ká ọ̀ ní freedom débẹ̀ àbí ó ṣe mímọ́ lára obìnrin máa ní mí bómi máa ti gbogbo gbáyà lẹ̀ bómi máa máa rìn káàkiri ní òòrò èdè ìmọ̀ lára mi èyàn ní fi lọ́mù débẹ̀ ìlú àdọ́lọ́ ẹ̀yẹ olùsìn ọlọ́wọ́n ọba nínú apákan àwọn àgbọ́yé tó ní mistake nínú nínú òmìnira òmìnira táwọn yẹn máa ń pariwo ẹlòmíì wọn máa wò ó pé màmá tó sìgá àbó òun wo ògógóró mórí ara òun ni mo mú sí fún ẹnì kẹ́kẹ́ ní ọ̀ ní fi lọ́mù débẹ̀ ọ̀ nítorí pé òfin ọlọ́run tọ́lọ́ fúnra nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ àtẹ̀sán nẹ́bí jáde wá yòdẹ́ni ọ̀sọ̀ fún ẹgbẹ́ là dọ́rọ̀rọ̀ wọ́n là di rọ́rọ̀ o gbọ́dọ̀ kó nira bára rẹ̀ o sì kò gbọ́dọ̀ kó nira bá ẹlòmíì là dọ́rọ̀rọ̀ ìyẹn ní sẹ́yìn nira o gbọ́dọ̀ kàn ọ́ gẹ́gẹ́ alára oníṣẹ Ọlọ́run yẹn o gbọ́dọ̀ bàtà rẹ̀ jẹ bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ kó nira bẹ́ẹ̀ lómi kẹ́nìkan wá ní ẹ ìbí tẹ́nìkan bá gbé òórùn sìgá ni wọ́n lóun náà dàbí ẹni pé mo sì ká ni mo bá kóru yàrá tí mo bá kóru kọ́ ọ ní fídọ́ọ̀mù débẹ̀ ẹ̀rì ìdájọ́lá ìhun tó já lọ ọlọ́run kí yẹn fà ya wọn ó sì ròyìn lórí ọ ìyẹn ó sì jìyà lórí ẹ òmìnira ti fẹ́fẹ́sì ọ̀yàtọ̀ sí ìfipẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n yẹ sẹ́lẹ́sìn ọ òmìnira ti fẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí ọ̀lẹ́sìn òun ni pé sá máa ponira bẹ́ẹ̀ lómi sáà ti máa ponira bẹ́ẹ̀ lómi ṣùgbọ́n èyí tó ẹ̀sìn

lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọba tó hánà tó ti sàlàyé pé wọ́n mọ̀ ìyẹ́bù tọ́kì ìwọ́ ìrọ̀lẹ́ ìsìlámì dínà ẹni yóò sọ pé kí lọ wá ìsìn mí yàtọ̀ sí ìsìlámù lẹ́sìn fọlá yóò gbàlà ní àdìgbà lọ́wọ́ àwọn ọ̀fìn àbẹ̀rẹ̀ ọ̀sìn ẹ̀ kọ̀ọ̀tìrì ó ń tọ̀wọ́ sí máa wà ní ẹni tí wọ́n ń sà ìdìgbàgbọ́ ọlọ́run jẹ wọ́n níyà sórí àìdìgbàgbọ́ tí wọ́n ní freedom nìyẹn bí àwọn ìjọ samuel àwọn ọjọ́ tẹ́bí pọ́ọ̀lì ọlọ́run tẹ wọ́n ya torí ẹ̀yìn gbàgbọ́ tí wọ́n ní òmìnira nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ ọlọ́run ọlọ́run tẹ wọ́n ya torí ẹ̀yìn gbàgbọ́ tí wọ́n ní òmìnira nìyẹn bẹ́ẹ̀ náà níjọ sàáìf àlejò sọlọ́tò sẹlẹ̀ ọlọ́run tẹ àwọn ènìyàn náà ní ọ̀rùyà tó ráàyè o lè mú làákà ìtọ́ba wù ẹ wá láti ilé wọ́n bá wá mú o lè mú lòdì tọ́ba wọ wá wọ́n kì í ta ìlú gbàgbọ́ wọ́n kì í bọ̀ wọ́n máa ṣe akọ̀kọ̀ra wọn kò yẹn lè ronú bọ́ bá ṣe wù bó wù ó lè ṣe bèbèrè wọ́n wá pa òfin ẹ̀kọ́ mọ́ra wọn ìgbà tí ọkàn tọ́ba wọ lórí láti ọkàn rẹ̀ ó lè rìn lànà tọ́ba wù wọn òun ló ni wọ́n nígbàgbọ́ nípa òfin dáńtẹ́ mọ́n bá dàlà dínà rú ọ́tọ́lọ́ ẹni ọba pààrọ̀ ẹ̀sìn ẹ̀mà níbi wọn bá tún ṣòdájọ́ ẹ̀sìn àlọ́pẹ́ nìkọ̀ọ̀kan ní ọmọ àlọ́ pààyà láàrin wa mo ti òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pa nǹkan àti dájú nìyẹn wọ́n lérò yìí fún iṣẹ́ tí aláṣẹ lè ṣe àwa lè ṣe ìyàwó ò lè ṣe lẹ́yìn ká pa àwọn èèyàn láṣẹ ọlọ́run sọ fún anábì sọlọ́lọ́ àtàlọ́kọ̀ ọmọ àìlà rọ̀tọ́ọ̀lù ilẹ̀ ìbàlá tó ń kó kótó ní fọlọ́n padà fún àtẹ́jẹ́ ní kàmá ọ̀rọ̀ pitán kájẹ́tì má gbàgbé tí wáyà sọ fún àtẹ́jẹ́ sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà ti ń jẹ́ àfa gbogbo ayé aláṣẹ gbogbo ayé ni tó ṣe yí pé tọ́ba do ẹnu mẹ́ta tún lọ́wọ́ ṣùgbọ́n àwọn àti lẹ́yìn tá a tó lóńgbó ẹnu ẹnu yìí lẹ́sì ni ó níbi ló dé mọ́ àwọn ò lè lọ́wọ́ lókítà tí nígbà táwọn gbà pé yẹn lè nírò ní lọ́bàwù ó lè sẹ̀tù lọ́bàwù tí wọ́n bá gbọ́rọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam ti ń sọ níbi wọn bá ti sòfin ẹ̀sìn pé mọ̀ bẹ́tẹ̀ ẹlẹ́dínlẹ̀ hù fàtólò ẹni wọn bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀fá wọn ni àwọn ti jẹnu obì pa ìbíyàn lè nílò orí dọ́bà wù ìbò lè sẹ̀sìn dọ́bà wù. tọrọ bẹ lọ rí bẹ́ẹ̀ ajá sí pé Islam máa di géètì tí ò ní géètì má nìyẹn tọrọ máa lọ rí ajá sí pé Islam lè di eré nìyẹn tọ́ba wú yẹn ó lè ṣe lónìí kó tún dárọ̀ ọ̀la kó lóun ò ṣe mọ́ ìyẹn ò létò nìyẹn irú bí àwọn ẹni yẹn wọ́n máa ní ẹ̀jẹ̀ àbọ̀ fún láti tẹ̀sùn tó bá wà bó láti wá súnmọ́ ọ̀rọ̀ ọba pé lá ìkẹrọ kò sí jẹ́ ní tí a ní gbogbo ọjọ́ ti fẹ́ jẹ́ wá ń bá bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ tó nǹkan tó kó bára ayé ti pọ̀ jù òun ni ká máa fi ọpọlọ làákàyè ká máa fi tú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run á máa tu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ Mbola ni wọ́n wà túmọ̀ áyà ìṣe nọ̀rọ̀ náà dáàrin. Wọ́lọ́ọ̀nì kò síbi ìtumọ̀ rẹ̀ wà. Áyà dáa ti kàdẹ́lẹ̀ náà ni o. Láìkìrọ̀ àfìdí ọ̀rọ̀ ọlọ́run ní tòótọ́ pé kò sí ìjẹni gbánú ẹ̀sìn bẹ́ẹ̀ ni. Lẹ́ẹ̀kẹ́ náà lọ́ba Adéda sọ pé wọ́n mọ ìyẹ́ kùtọ́ fún iye gọ́yọ̀rọ̀ ní Ìsìlámì dìínà àlàyé ènìyàn. Ẹni yóò ó sọ ohun tẹ̀sí máa wà náà tí ó pàdánù níjọ́ gbé dàgbéyà wọn. àyà yìí wà ní ààrẹ ìmọ̀ràn àyà eighty five. bákẹ́rẹ́ á túmọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ti di ọlọ́run sọ lọ́ra sálá ìsàlàyé rẹ̀ ó ní omérùtò àníkókò ìlà náà wọ́n pa mí láti pé kí n máa báwọn yẹn jà hàtìsà yẹ̀kúrò la ilaha illallah tí wọ́n á fi gbígbóná pé kọ̀ọ̀tẹ́ni tọ́lẹ̀ tọ́lẹ̀ àtúrò Allah ṣé kò sí ìjẹ́ ní ń àlàyé rẹ̀ nìyẹn kò sí ohun tó lè túmọ̀ kọ̀ á lè já ẹ̀yà lọ tá a bá ráyà tá a fi tó a fi tún nẹ̀ tún àwa á rí túmọ̀ áyà yìí má lọ kọ̀ á nínú sunna ìdádàlá ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba ẹ̀rí àlàyé rẹ̀ tún bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tánìtì sọ́lọ́lá àtàlá ń sọ wípé wọ́n lẹ́bi iná fún muhammadu biyadi mo fẹ́ ní tí èmi ní ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnì kí òní gbọ́ nípa mi kọ́ máa fẹ́ra rẹ̀ ní yẹ̀wù ní àbí lè sọ̀rọ̀ ẹ̀kọ́ tó ń wá lọ tó bá kú yọ̀wọ̀ ni ọlọ́run àlàyé rẹ̀ nìyẹn atọ́sílá ìkẹ́rọ̀ àfìdí àtàwọn àlàyé rẹ̀ sínú ọ̀rọ̀ ọlọ́run ọba á sì wá sí súnmọ́ àdébí sallallahu alaihi wasallam ìdádálà ẹ̀yìn ẹ̀rọ ọlọ́run ọba nípa báyìí ajá sí ife òun ti ń jẹ́ òmìnira fírídọ́ọ̀mù táwọn wí yẹn ó ní àwọn ọmọ wa ó ní oúnjẹ tó wípé ìjẹ́kínní tí wọ́n tú wá lè yẹn yẹn ni àbáwọn àdúgbò ìkẹ́kẹ́ náà ká sọ́ra àìbẹ̀ ẹ̀kọ́ kí yẹn lọ ọdún náà nẹ́bí sọ́lọ́ àṣọlá mẹ́lá ti rí oúnjẹ ẹ̀rí kìí ṣe náà àwọn òfin àgbélẹ̀rọ sáyé òṣòṣì kankan nínú àwọn eléyàn tí wọ́n òjò yìí pé ká máa kó nira bẹ́ẹ̀ lómi lọ ọ̀yà máa ti ń tí Islam mú wá Islam ló pé má kó nira bá rẹ̀ ó sì gbọdọ̀ kó nira bá ẹ̀mọ́ ìlómi ìbádọ́lá ẹ̀yìn ẹrú ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká gbàgbọ́ yẹ kí ni ohun tí ń jó mi nira